tó ń ka wákàtí ọjọ́ kó ka wákàtí mi sí rere kó ka wákàtí ìwọ náà sí rere kó ka wákàtí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ Miliki Express ọjọ́ òní kó ka wákàtí yín sí rere ẹ wò lágbára Ọlọ́run òwúrọ̀ ayé wa àtòrò mi ni ọ̀sán ayé wa àsùnwọ̀n alẹ́ ayé wa lágbára Ọlọ́run á dára ju òwúrọ̀ wa lọ ẹ wò bó ṣe máa jẹ́ nìyẹn bó dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ nìyẹn òṣùpá pé méjì bẹ́ẹ̀ ni àyíkẹ́yìn ọmọ bíbí ni wọ́n ti da Òkújàrẹ̀ àsọ̀rọ̀ fetefete náà ni ó tún wà ní ojú amóhùnmáwòrán yín lórí ètò Miliki Express ìtọ́jú òní thank God it's Friday báwo ni Friday yín ṣe lọ báwo ni Jímọ̀ olóyin ṣe lọ <laughs> ẹ̀kọ́ ọ̀la Jímọ̀ òní Ramadan náà ó ń lọ wẹ́rẹ́ di wẹ́rẹ́ ní ti wẹ́rẹ́ tí kálí náà ni ẹ wo mo gbà ládùúrà wípé ẹ̀mí tá a fi bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run ẹ̀mí yẹn náà la máa fi parí ẹ̀ látún máa fi ṣe tọdún tó ń bọ̀ títí títí títí títí àti títí láéláé àmì gbogbo ẹ̀yin tí ẹbí kí káàbọ̀ sórí àkọ́tún ètò Miliki Express ẹ̀yin náà ti mọ ibi tá a ti ń ro <laughs> tí mo ti ń ro kẹ̀kẹ́ tí mo ti ń ro cow Orísun náà ni bẹ́ẹ̀ lẹ́yìn náà ti mọ̀ pé ah, ah, ẹ̀dìyẹ funfun làgbà bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe ṣe ọ̀rọ̀ àwa Orísun àwa làgbà lọ́jọ́ kọjá ẹ̀ náà ti mọ̀ pé lókèlókè òun lẹ mú ru síbẹ̀ ni òkèlókè náà ni Orísun wà mo dẹ̀ wá gbàdúrà mo gbà ládùúrà wípé lágbára ọlọ́run àní wálẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo ayé olólùfẹ́ wa tẹ̀ ń wò wá náà ẹ̀ kúkú ní wálẹ̀ ẹ wo bóun ni Friday yìí lẹ́ẹ̀kan sí ẹ ti mọ̀ pé tí a bá ti rí mi ah, enough gist one entertainment news ìyẹn go gbẹ̀yìn a bá tún wá sọ̀rọ̀ music video review ó ti ṣe díẹ̀ tí mo ti fún yín ẹ wò ó kúnlẹ̀ tí n bá tún wá sọ̀rọ̀ social media gist ẹ ti mọ̀ pé mo máa fún yín tọ́ ni ẹ wọ gbogbo ẹ̀yin tèmi nílé ẹ jẹ́ ká tiẹ̀ lọ step down ẹ jẹ́ ká lọ jó thank god it's friday ó ti yé yín ó ní mo fẹ́ ká lọ jọ́sí gangan náà ok ẹ jẹ́ ká lọ jọ́sí killing them by burner ó ti gbẹ́sẹ̀ ó ti yẹ wọ́n ní kẹ́ máa gbé bọ́ọ̀dì yìí kẹ́ ṣe kí ni tẹ́ bá ṣe ń gbẹ́sẹ̀ yìí kẹ́ tún máa ṣe kí ni kẹ́ máa gbé bọ́ọ̀dì yìí tẹ̀lé torí ah, kí láǹfààní kó gbẹ́sẹ̀ tó gbé bọ́ọ̀dì <laughs> jọ̀ọ́ torí ọ̀nà tó bá tún gbé bọ́ọ̀dì kó tó rántí gbé sóòlẹ̀ ah tó bá gbé sóòlẹ̀ ìyẹn gangan ló dangerous jù ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ gbọ́ killing them by burner tá a bá máa wá padà dé èyí tó máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu